الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفاراً بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. adúpẹ́ fún ọlọ́run atọ́rọ alaykum kẹ́ ọlọ́run atọ́lá rẹ̀ fún anabi wa sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé anabi àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tánàbí mú wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa àsọ̀látò àwà èyí tí ó máa ń dé sí etí gbọ́ wa ní gbogbo ọjọ́ júmọ́ ní àti orí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ 32 fm fẹ̀yìn ẹ̀ tá a mọ̀ sí 94.9 tí ó kalẹ̀ sí laughter house ní premier hill ní ìlú ìbàdàn èyí tí àwọn afáwà fadilatu sheikh suleiman muhammad al-awwal àmúyẹyà tí wọ́n mọ̀ bá ní yànnàná ọ̀rọ̀ pàbí yá bìdún ọ̀rọ̀ níbi tó ní bá ti pẹ̀lú ọlọ́run bí ànábì wí lórí ẹ̀sìn islam yìí tí àwọn àfáà wa fadilatu sheikh suleiman muhammad al-awwal tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní anaborija central mosque bákan náà uh, green mosque ní gbági wọ́n uh, ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe tí a bẹ ọlọ́run subhanahu wa ta'ala kọ́dákun kó jẹ́ kí a máa rí wọn bá lórí dáadáa kó jẹ́ kájọ pẹ́ lórí ẹ̀sìn ọlọ́run falyatafaddal mashkuran ma'jura. Ma أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ۖ ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقوى فوق رجعت سوى مسلمين الحمد لله أكون ترى لكون كرات جريفان النبي صلى الله, صلى الله عليه وسلم أني وبرد أنا ما جاك فنبقوا àǹbẹ ọba dídà dákun ìkẹ́ ló pe rán ànábì o lẹ́jọ́ ọjà yà fún wa o a sì gbà pé ọ̀kẹ́ ànábì ń jọ́gbìn àlìkíyàmà ọ̀kẹ́ ọ̀kẹ́ àwọn ayẹ̀jẹ̀ ń bá ṣẹ̀ sí ọ̀kẹ́ sọ̀hábà rẹ̀ tó fi wọ́n dúró ti ànábì rẹ̀ ó tó wá kẹ́hàn tó pọ̀ pẹ̀lú ànábì nínú àtọ́pọ̀ ń jẹ́ àwọn àmbẹ́ o. bàbá wa àti àwàjí wọn wà ń bẹ o. àwọn àfa àwọn ọmọ kí wàjí wọn wà ń bẹ o. àwọn aya àwọn ọmọ wàjí wọn wà ń bẹ o. àwọn ọ̀rẹ́ wa àwọn àna wa jọ wà náà tọ́ kẹ́ o. wọ́n ládàá ní kẹsì rẹ̀. jẹ́mọ́ àtúntò bàdẹ́dà tó tún sọ wá di júmọ́ eléyìí tá a tó fi ń tẹ̀síwájú lórí nǹkan tí à ń bá bọ̀ ní jimá ìjẹjọ́ ibi tá a dé náà ni òṣùwọ̀n zaka níbi ẹran tó bá jẹ́ àgbò àti àgùntàn tàbí ẹran tó bá jẹ́ òbúkọ àti ewúrẹ́ lẹ́nìí pẹ̀lú ògùn ọlọ́run kí n tí àgbẹ̀wò náà ni zakatu alibakori zakata máa yọ níbi ẹni tó bá jẹ́ wípé àgbẹ̀ ó màálù ó ní òun jẹ̀mọ́ra májẹ̀mú rẹ̀ náà kò yàtọ̀ ibi òǹkà ló ti yàtọ̀ kò yàtọ̀ sí ti ẹran gbogbo ẹni tí bá ń sin màálù tó wá jẹ́ pé màálù yìí mọ̀álàfà ni màálùfà ni òun ní ra ń fún wọn ní ra bíúríwèsì ní ra ìpò ẹ̀gẹ́ ní ra wo irú màálù yìí kò sí zaka ń bẹ́ o ilá ìdáká nítìlì tìjárọ̀ ṣùgbọ́n tí ó mú zaka wọbẹ̀ ní tọ́ba jẹ́ wípé ó ti di owó ń tàn hmm. tí fi ń ṣòwò orí owó ni ó ti yọ zaka kèéṣe lórí àwọn eré nítorí wípé ń bọ́ wọn tà ni ṣùgbọ́n ìtàn sọ ìròyìn sá ìmọ̀ tẹ́rẹ̀ à fìlìkẹ́lá al-mubah òun tọ́jọ́ wípé ń jẹ níbi kókó tọ́ba adẹ́dàhù láti inú ilẹ̀ fúnra rẹ̀ ọgbàlagbàdà àbọ̀nà ní dànkan rẹ̀ dà wọ́n jẹ lọ wọ́n jẹ kókó olóko ọ̀tún wọ́n jẹ kókó olóko òsì ní bá fi wá ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí wọ́n fi ń pọ̀ sí wọ́n ń pọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ fine ọwọ́ alẹ́ yọ màálù ẹ̀dí twenty wọ́n sì ń jẹ kókó ọlọ́run kì í náà ni chance kan bẹ́ẹ̀ màálù ẹ̀dí twenty nine chance kan bẹ́ẹ̀ tọ́ba ti wá pé thirty yọ wà yọ zaka fún ọba àdẹ́dà kí ni ọ yọ lórí thirty ah, ọlọ́run mọ̀ sí kẹ́ bá wà lọ́pọ̀ o yọ yọ tẹ̀bíìrù tàbí tẹ̀bíyà ntọ́lọ́wù nìkan yọrọ méjèèjì kí là ń pè ní tẹ̀bíìrù òun ni ìjìlù tẹ̀bíyà ni ìjìlà ọmọ màálù àtàmù sọ́mà sanatan wàdáàkọ̀ láti fi sáníyà tó tọ́jú orí rẹ̀ ti pọ́dún kan hmm. ó ṣẹ̀ṣẹ̀ wọ ọdún kejì kéré pọ́dún kejì ṣùgbọ́n ọdún kan ti pé dáadáa ọdún méjì ò sí pé ìgbó ti lé lọ́dún kan ó ti gbẹnu lé ọdún méjì ọmọ màálù tó ti tó ọdún kan mélòó wọn wà á yọ nínú ọgbọ̀n yìí hmm. èèyàn wà á yọ ọmọ màálù ẹ̀yọ kan ọmọ màálù ẹ̀yọ kan tí bá tún wá ń di pé ń dàgbà sí i lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nọ́mbà ti thirty one ẹ̀kẹ́ náà ni ọmọ yọ hmm. thirty two ẹ̀kẹ́ náà ni ọmọ yọ thirty three ẹ̀kẹ́ náà ni ọmọ yọ thirty four ẹ̀kẹ́ náà ni ọmọ yọ thirty five ẹ̀kẹ́ náà ni ọmọ yọ thirty six ẹ̀kẹ́ náà ni ọmọ yọ thirty seven ẹ̀kẹ́ náà ni ọmọ yọ thirty eight thirty nine ẹ̀kẹ́ náà ni ọmọ yọ. Hmm. ọba wa dìpọ̀ pé forty tí bá ti ń pé forty yóò máa yọ mùsínà tẹ́wọ̀n là ń pè ní mùsínà òun náà ni ó ń abo màálù àtàmọ̀tì sànàtẹ́yìn wọ̀dákọ́sì fi sáàlìsà hmm. ọdún méjì ti pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀ ìlò okùn ẹlẹ́ẹ̀kẹta ni yóò wà yọ mélòó ẹyọ kan lórí ogójì yẹn lórí ogójì mélòó ni ọyọ o ẹyọ kan tó ti pé ọdún méjì ọdún méjì ti wá gbẹnu lẹ́ẹ̀kẹta òun ni yóò yọ nígbà tó nǹka ẹran bá ti pé ogójì. mo rọ́wà sí yín padà ní bàbá. jàmáà bí ṣe wá ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ yìí ẹyọ kẹ náà ni ọmọ yọ bóti forty one forty two forty three forty four forty five forty six forty seven forty eight forty nine fifty fifty one fifty two fifty three fifty four fifty six fifty seven fifty eight fifty nine tí èdè fifty nine ọ̀kan náà ni wọ́n yọ tọ́ba ti wá di pé yọ kago fifty nine tọ́ba ti di fifty nine On ń di sixty báyìí. ọgọ́ta. ọgọ́ta yóò máa yọ tẹ̀bíìrù méjì hmm. tàbí tẹ̀bíìrù méjì yóò wá padà ọmọ ẹran olóṣù kan tọ́jú ọmọ màálù ọlọ́dún kan tó ti ń gbẹ̀rún lẹ́lẹ́ẹ̀kẹ́. tí ó yọ lórí ìgbàpọ̀ tó bá pé ọgbọ̀n. eyo yóò wá yọ méjì rẹ̀. nígbà tí pé ọgọ́ta sixty. la ilaha illallah ẹ wò kẹ́ tọ́lá ọ̀rẹ́dà fi bá kíni o tó fi bá lò ìkẹyìn náà là ń pé kámẹ́sì lò. ya rabbi ya rabbi. pé sixty báwọn láti sixty one náà ni ọmọ yọ hmm. sixty two sixty three sixty four tí bá ti wá ń pẹ́ seventy. Ah, à ń bọ̀ mi kọ́ ìdàkẹ́ o táàtì géètì ti bákọ́rọ̀ yìí tó àti à ń pè sẹ́mùtì méjì náà ni ó tún máa wá yọ. Hmm. ọmọ màálù tó ti pọ́dún kan tó ti gbẹnu lọ́dún kejì méjì náà ni ó tún máa yọ lórí rẹ̀. <laughs> ọmọ tí a yàtọ̀ mi nǹkan kan yóò máa wá yọ tẹ̀bí àkan mùsínà kan. àánàkùnmùlá tí ó ṣe kí ni o yóò máa yọ ọmọ ọlọ́dún kan ó ní kan hmm. àtọmọ ọlọ́dún méjì kan ó ti lè kan látọrí kí ni o látòrí seventy. seventy ó tún wá di seventy one náà ni ọmọ yọ seventy two náà ni ọmọ yọ tí èrè seventy nine tó bá ti di eighty yọ padà sí ọmọ ọlọ́dún méjì ọmọ ọlọ́dún méjì méjì ni ọmọ wa yọ hmm. musinna musinnatani ní ọmọ sẹ́kẹ́ ni o o ní ọmọ yọ tí bá tún wá ń lọ eighty one kí ni ó ṣe bàbá méjì náà ni ó yọ eighty two méjì eighty three méjì nine eighty four méjì eighty five méjì eighty six méjì eighty seven méjì nine eighty eight méjì nine eighty nine méjì ni. tó ti klọ́ọ̀kì ninety tó pé ninety báyìí ló ń kà yóò tún padà ọmọ ẹran àkọ́kọ́ ọlọ́dún kan ni yóò máa yọ yóò máa yọ mẹ́ta. tààtì tààtì tààtì. la ilaha illallah eh, eh, eh, ọmọ ọmọ ọmọ màálù ọlọ́dún kan tó ti wọ ọdún kejì yóò wà mọ iyọ mẹ́ta rẹ̀ lórí ninety one. barakallahu fikum. tọ́ba wa ti wá tún di pé ó pé ọgọ́rùn-ún láti ninety one ninety one ninety two ninety one ninety four ninety five tó a ti ń pè ọgọ́rùn-ún yọ padà yọ wà pín sí mẹ́rin mẹ́ta yọ mọ yọ tẹ̀bí àmẹ́jì tọ́jú ọmọ ọlọ́dún kan tó yọ lẹ́ẹ̀kejì yọ mọ mùsùlùmí kan ẹ̀ mọ ọwọ́ á ní dàrú fàfi sàlàfínà. رأسا تبيع أو تبيعة وفي كل أربعين رأسا مسنة so ní gbogbo 30 tẹ̀bíù ni 40 kí ló bẹ̀ jẹ́ musinna 100 fúnra ládàtí mẹ́ta 30-30 méjì tẹ̀bíù mélòó méjì 40 kan musinna tó bọ́ wá jẹ́ pé abára ní 120 nǹkan kí ló fún wa. 120. Uh. So, Allah akbar àti ní kọ́ ìdànà báyìí. Ọ̀dà, èyí tí ò ní yọ́dàrú 150 tẹ̀bí márùn no tati tati tati mélòó márùn-ún a sì lè lo mùsínà mẹ́ta tẹ̀bí kan bárakàlá jẹ̀máà ẹ wá máa wò kẹ́ sí mẹ́bí àlámẹ́rí mọ̀lú ẹ̀yẹ ti pé one thousand ṣùgbọ́n ẹ máa ń ra oúnjẹ fún ọ ni oúnjẹ tí wọ́n máa ń ra yìí iná ní fi ń bọ́ wọn láti bẹ̀rẹ̀ gbogbo ìgbà ọdún kólẹ̀ olówó màálù lòun kìí ṣe àgbẹ̀ màálù. ìnra kókó fún ẹ ra oúnjẹ fún un kìí ṣe pé ń dà wọ́n jẹ́. àwọn eléyìí báyìí owó okòwò ibẹ̀ ni ó ti yọ zàká tá a láǹbọ̀ àṣàlàyé rẹ̀ gbági mo ti ń ta aṣọ bó o lẹ́sìn yọ zàká bẹ́ẹ̀ náà ló ní màálù yóò ti yọ zàká o lẹ́yìn tó jẹ́ pé kìí ṣe pé ń dà jẹ́ tí ń ra jẹ́ fún wọn mọ́jẹ̀mú ẹnu. olówó olówó bákan náà mọ̀ ń kọ́ létà mọ̀ ń talẹ̀ bóò láti yọ zaka gbogbo mìíràn ni àṣekè ni o ó ní àbọ̀ ní orí ẹ̀ jẹ̀mọ́ra ara wo lọ́lọ́run fi wá ní àgbẹ̀ ẹlẹ́ran o tí ó fi sọ pé òun ní yọ ìpín ìfọba dẹ́dà ọba dẹ́dà tó wá ní pé ìyàtọ̀ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o èyí tó jẹ́ pé kókó èmi ọlọ́ọ̀ni ẹ̀ ń jẹ tẹ́kọ́ kí ni o kòkò ọlọ́run tí mo ṣe ní ẹ̀tọ́ fún gbogbo tó lè jẹran lọ òun ni àwọn ẹ̀yìn jẹ ojú tó o ní pè mbẹ́ o pé hmm. wà tó lè jẹ jókòó rẹ̀ wá ní lórí ọgbọ̀n máa mú ọmọ ọlọ́dún kan hmm. lórí ogójì hmm. máa mú ọmọ ọlọ́dún méjì bá ní èyí kò sí ta fẹ́ ṣe ìbọn náà ló ní ọmọ dàbí. ẹ máa ṣe ẹran ìbọn náà ló fi ìbùkún sí. yọ ọmọ pé ẹran jẹun. Allahu Akbar. yọ ọmọ àgàgà màálù mo mọ̀ mọ̀ bí fúlàní kẹlẹ́ lòdò kan pé ah, kí ó tẹ̀yìn fúlàní tí ẹ máa gba ẹran dà ẹ fi fẹ́ gba bókóló. Ah, ó ní bókóló ò pé àwọn mo ní kí ló dé ó ní bókóló ṣe wà wọn tí ọba tí oko dé gbogbo nítorí ọjà kínú yòówù àfi kó tún lè nǹkan mẹjúmọ mhm. ó lè bóde ńgà tí ọmọ oúnjẹ kí láàrin òun. ọlọ́njọ. òde ni wàrà rẹ̀ táwọn sì bùkátà káwọ̀ fún yìí kèé gbára dúró bí tàwọn yòókù mhm. ìsìn náà làwọn ìyàwó àwọn náà fi ń ṣe. ajiamu. ajiamu so ẹ ń bá bàbá kan mọ́ sọ̀rọ̀ kan pé ẹ ń bá fẹ́ kọ́lẹ́tà wàhálà kó lọ́wọ́ máa bọ́ mi ẹranko ẹ ti pé bí bá ń tọ̀ tẹ̀sí nàmbà wán yóò máa jẹun lọ ni yóò tún máa mú mi bí ìṣe nàmbà tú yóò tún máa jẹun lọ kò ní gbẹnu kó ń bẹ hmm. tó ọba rẹ bàbá wa ni ó dáa no akọ́ńlá mo fẹ́ máa gbà kó pè ní márùn lórí táàtì gan hmm. jẹmọ́ ta ló ń tọ̀n tó lè máa bẹ́ẹ̀ nìkan bú ẹran rẹ̀ tí ó wà ní wo tọ́lọ́ ni mò ń ṣe o ẹran ẹyọ kan ó méjì tọ́lọ́n lè ní ṣe o méjì di mẹ́ta mẹ́ta di mẹ́rin mẹ́rin di márùn márùn di mẹ́fà mẹ́fà di méje títí títí tó fi pé twenty ẹ̀ tọ́lọ́n lè ṣe o gbogbo tó bá ọwọ́ àbàbọ̀ ọ̀ táàtì. kọ́ńtà ah, ń ṣe kí mi náà nǹkan bí àwọn ẹran ìmọ̀ hmm. àwọn bá mú ọmọ ọyẹ kéèyàn náà wò pé irú ẹni ìyẹn dáadáa ni hmm. ẹ̀dọ́ ò lè ṣe hmm. ọba tó wá ní ẹmú wáyìí kìí ṣe pé a lọ so mọ ẹgbẹ́ ibi kan létí odò lọ́wọ́ bá wa mú láti sánmọ̀ àbí olùkọ́ mi gbogbo aṣọ́dọ̀ ọ̀hún àwọn òní àní wọn fún àwọn tí wọn ò ní táwọn náà ń bẹ lọ́nà ní kọ̀rọ̀ pé ọba dídà pé òjò òjò wọn ìlera tí yín fi ń jẹun àwọn tí wọn ò ní sẹ́nu pé ọba dídà dákun ṣàánú àwa náà kẹwàá ìwọ̀n lọ́n kí àmọ́ ìlú tẹ̀rín káàkiri fẹ́ẹ́ sì yóò gbogbo nǹkan mọ̀ wá lọ létò létò torí wípé wà mọ́mọ́ náà àkọ́wọ́mú zakata àmúwálì ní ilà múni àlùkọ́tọ̀rọ̀ mìíràn sàmà àwọn èèyàn kò ní yíyẹ wọn ò ní gbò lẹ́yìn tí ń sọ fọlọ́npá wọn ò ní yọ zaka níbi tó ń tọ́ àwọn zaka àti kọba dáadáa náà bá sánmà mu òjò àlùbáríkà ẹ má sì mí gbọ́dọ̀ máa o òjò lè máa sọ̀kalẹ̀ o ṣùgbọ́n òjò àlùbáríkà kò ní sọ̀kalẹ̀. tí ó máa ń fani jáde bí tí nǹkan ọ̀gbìn ó ṣe dáadáa tí. kúrò àwọn ọ̀fà wo òfòjú ọmọ òpónà mẹ́fà ìlú ọ̀gbìn ẹ̀yọ̀ kan ilé bíi twenty. <laughs> gbogbo lẹ́tọ̀ tó wá sí ibi ọlọ jẹun tó sí ń bẹ̀ mà bí àwọn bá tó yọjú bẹ̀ gbèsè mí ìtọ́ni. ọlọ́njọ. pé àwọn la ní lẹ́ni kíni. Ah, oko àgbàdo ti dodo. oko àgbàdo dodo. àwọn àwòrán wa lú ẹ̀. Ah, kò àwọn ó sì pọ̀ ni. kò wúlò mọ́. bómi bá ti já. ọba dẹ́dẹ́ ìwà àṣìbáyì fún wa jọmọ́ra awata tá a bá jẹ́ àgbẹ̀ ó màálù tí wọ́n bá ní da màálù àáfà àtọ̀ bá sọ fún wọn pé ọ̀yọ̀ ṣàkànú màálù mẹ́wàá kí wọ́n tún sí àwọn wo nínú màálù ogún kí wọ́n tún sí àwọn wo hmm. nínú màálù twenty nine tó bá ti pé thirty tó jẹ́ pé ẹ̀ ń dà wọ́n ni hmm. ẹ̀ ṣe kí ni o ẹ̀ ń dà wọ́n jẹ ìlà ṣàlàyé òfin rẹ̀ bákan náà ká mọ̀ ọ̀yọ̀ ṣàkànú bí àwọn ẹran náà wọ́n tún pọ́dún kan tó ti wà lọ́wọ́ ẹni ah, hmm. ẹ wo ìkẹ́ yìí ẹ wo ìdẹ̀ra yìí ilé òfin jẹ́ wípé. Ah, òǹkà yẹn ọ̀pọ̀ gbọ̀n hmm. nígbà wọn bá pọ̀ gbọ̀n yìí oṣù kìíní kejì kẹta kẹrin karùn-ún èèdóṣù méjìlá tí ọ̀pọ̀ dún kan. ìtaàní máa kà láti ṣàlàyé ìjọ wájú nàtàjù sáìmà hmm. àwọn ọmọ tí wọn bá ń bí lẹ́yìn ìgbà tí wọn ti pé ọdún kan tí ti pé ọgbọ̀n ọmọ tí wọn bá ń bí àwọn àní dúró ọdún kan lórí ìtì àmọ́ àmọ́ ka orí lọ ni àánàkùnmọ̀lá ṣùgbọ́n kí ni ẹni a máa mú hmm. ọmọ jẹ́mọ́ ẹ̀ tí wọ́n á wé mọ́ náà ẹni tí ẹ bá ní kọ́ lọ gba zakai tó wá rí pé àrò òkú lélẹ́ yìí kí nǹkan mẹ́rin lóye inú ẹ̀sìn ló wá náwó sí mi ńlá. Hmm. tójú ntọ́lọ̀ gan sọ pé kò yọ lọ. ni bàbá mi pa ilé náà ṣe ah mo ní màlúù ń pa ah ilé ìṣe wá rí rọ̀pọ̀rọ̀pọ̀ báyìí kọ́dà màlúù ìsábà méjì lẹ́yìn máa bí. Hmm. ọlọ́run sì ni a sọ fún yín ní tó bá dáa ju ibẹ̀ ni ẹ nígbà níbi ìran mọ̀ádù ìjọba ìlọ sí yamani ń sọ fún pé wà ìyáka wà kàrọ́ ìmọ̀ àmúhálìhìm sọ́ra rẹ o ọlọ́run ní ọmọ ẹran ni ẹ mú wa má gbà yẹ ẹran o. ọlọ́run jọ títóbi ọlọ́run bó ń dédé. wà tẹ́kì ìdáyàtà mọ̀túnlùm ẹni tí títọ́ lọ́nù o. báyà hmm. èpè tí máa jáde lẹ́nu ẹni tí wọ́n bá bò sí èpè tó gbóná ni o èpè tó kan ni o. fa inna laysa baynaha wa bayna Allahi hijab wọ́n sì fún kọ́mọ bò báyìí lójú ẹsẹ̀ ìpè máa bọ̀ ni ah, ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa eh, ojú rẹ̀ ni o fi bá wa lo búra ní kẹsì rẹ o mo ṣe alo lórí ibú o ìjọ elépè bá ń ṣe pé mọ̀jà tọ́ sí o gbogbo ń tọ́ wa pé a ṣe fún yìí nǹkan tó rọrùn pọ̀ ni mọ̀jà òòrí ni tó lé o wọ́n rà ní kẹsì rẹ o jẹ̀mọ́ ẹ̀mọ́sùjẹ́ àdàpọ̀ mo ń sin mo ní pọ́tírì mo wá ra bíi màálù márùn-ún bẹ́ẹ̀ zakosi nù. No kíkọ yín àníyàn láàkàn wà béèrè wọn bá ah, ló mm. ah, ah. máa ń pa oníṣítà ló náà ara bísínẹ́sì òhun ẹ̀ máa sí máa mm. owó kù nígbà tí a bá fẹ́ ìṣàkà mẹ́ lọ́dọọdún wọ́n kan láméjì náà kí n kàrà dálẹ̀ nínú ìwọ bá dé ọ̀rọ̀ ìyàwó abẹ́ ṣe kò sí nǹkan kan lórí eléyìí kọ́ ìyàpá nìyẹn náà ni kí wọ́n pé twenty nine kò sí nǹkan mẹ́ ọ̀bàdàdà mọ̀ sí wálé o. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run kọ́nà ọba ní sàwọn afáwà ní ẹ̀sán olóore kan ọ̀lọ́lá ìlàdàlà kọ́gbà sí ààyè ìbáàdà ní báyìí a mọ̀ sí ojú òpó ilẹ̀ fún ọ̀kan tàbí méjì nínú ìbéèrè tó ní bá ṣe pẹ̀lú tí wọ́n bá wa sọ lórí ọ̀rọ̀ zakati ẹ̀ràn yìí kí ọlọ́run kó dákun kó gbà ní ìbáàdà fún ẹnìkọ̀ọ̀kan wa ìdàn ojú òpó tí a máa pè sí òun náà ni zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine òun ni ojú òpó tí ó já síbí láti béèrè ọ̀kan sí kejì nípa ohun tí àwọn afáwà bá wa sọ kọ́nà kó bá ní ìgbà ní ìbádà naam ọlọ́run kọ́ àfẹ́lẹ́sẹ̀ àwọn afárá. àmín àmín àmín àmín. kí lórúkọ yín bọ́lá tí ń pè kí ni ìbéèrè yín. èmi lọmọ kéwù wọn ní mádùlá rọ́bì ni mo wà so but mo ń ta ọjà ní ìṣẹ́ ẹran lọ́rọ̀ yàn mo wá ní fáàmù lórí ẹran yẹn náà lè kẹfẹ́ bèèrè mo fẹ́ bèèrè pèsè tó bá ti pé ọgbọ̀n á sì sùúrù tó fi pọ́dún kan ni. bẹ́ẹ̀ni. Jazakumullahu khairan. wọ́n mọ́ sí gbàgbé èyí tá à ń sọ lónìí tí kí ọ̀rọ̀ kan là ń sọ lónìí o màálù màálù là ń sọ lónìí o a ti sọ ti ewúrẹ́ àbí àgbò àti sọ ní ìjẹjọ́ o. zero nine zero two sorry zero nine zero six two okay Okay. wọlé now. Naam. Wa alaikum salam. Kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè kí ni ìbéèrè yín? Náà, orúkọ mi ni Mùrùtúwà láti Ayégún. Ìbéèrè yín? Hello. Ìbéèrè yín? Náà, ìbéèrè yín náà ni wípé lórí àwọn ẹran ewúrẹ́ àgbòyàn tí wọ́n bá wa ṣàlàyé ní. Ṣé ewúrẹ́ ìtòyìnbó yìí ni wípé àwọn tó yẹ pé èyí tí a jẹ pé kókó ọlọ́run bàríkẹ́lá ni wọ́n ń jẹ àwọn torí àwọn àwa ń sin àwọn ẹranko tó yẹ pé à ń fún wọn lóúnjẹ a sì tún máa ń dá wọn jẹ fúnra wa náà ṣé bóò ní àṣìṣe sàkà rẹ tó yẹ pé à ń fún wọn lóúnjẹ a ń dá wọn jẹ kókó. àlàyé ń bọ̀ rẹ̀ lóléyàn a fẹ́ kó papọ̀ ni nígbà tá a bá sọ ti ràkúnmí náà tán so a wà sọ ìsìsìnà àwọn tó ń bá ti pẹ̀lú àwọn yẹn. naam. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò òṣèlú bàjẹ́ fún yóò. Àmín àmín àmín. Ẹ̀sán ìmọ̀ àti òye tẹ́gbẹ́ ń kọ́ wa ọlọ́run tí ó kúrò ń bẹ̀rù. Àmín àmín. Ọpẹ́yẹmí ló ń péye láti ìlú ìkan o. Ok, ìbéèrè yín. Mo fẹ́ béèrè ìbéèrè kan ni ẹ̀jẹ̀ o, ẹ má bínú o. Ẹ rí i pé tí àwa ó ti kọ́mọ̀ ìbí yẹn kọ́mọ̀ láàrin Mùsùlùmí àti onígbàgbọ́ táàmù sọ pé wà láì kíní kankan kàtọ́rọ̀ bá ka wà la ìjẹ́ ni ká máa fi tẹlẹ́rìí wa ni àbúndọ́rọ̀ míì ta lè máa sọ láti fi wa ẹ ṣe ètò. alhamdulillah summa salatu wa salam ala rasulillah ba'ad ṣe rí kọ́sàm ìbúra àwòlhálf in tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni zikiru mu'azzamin ta sorry takidu amurin bi zikiri mu'azzamin ala wajihin makhsusin general nu kéèyàn ọ̀fẹ́ búra èèyàn ọgbọ́rọ̀ fi nǹkan búra àfọlọ́n subhanahu wa ta'ala níbi títóbi rẹ̀ torí pé gbogbo nǹkan ikú òun lọ́dà ẹ̀ ń bá búra tí bá ń fi nkankan búra ìtumọ̀ búra nípìnlẹ̀ ni pé kéèyàn fẹ́ kápá mọ́ ọ̀rọ̀ téèyàn ń bẹ lórí ẹ̀ pẹ̀lú kéèyàn dá tó tóbi jù kan tí àwọn èèyàn mọ̀ pé ah, n ti ń sọ ó tóbi ẹlòmíì òye yọ bọ̀ bàtà alẹ́. yọ ya ma fi gbárí kó fi kan yẹn kó fi kan hàn èèyàn ń bá wa sọ̀rọ̀ wípé òun kọ́ ọwọ́ àfẹsẹ̀ kẹlẹ̀ pé ọwọ́ bọ́bàtà ilẹ̀ tó ń lọ́sì kò tó gbé ọbẹ̀ lọ́rùn lórí àtàn náà ọlọ́wọ̀ yàn prison wọ́n pé ilẹ̀ tó wọ́ ya bóò ní ẹsẹ̀ máa ṣe so nígbà tẹ̀sí wa dé ẹ̀sìn ni wá ń bá ni ń bá min asma'illahi aw sifatin min sifatillahi ta'kidu amrin bi dhikri ismin min asma'illahi aw sifatin min sifatillahi ìdá kókó kanú ọkọ̀ ọlọ́run láti fi kan pamọ́rọ̀ sáà sọ wípé ẹni tó rí gbogbo nǹkan bẹ́ẹ̀ ni bàbá tó sọ yóò ní ojú ọlọ́run tó àtẹ̀yìn àbí kí wọ́n lọ. ojú orí ẹ ojú orí ẹ tó. so sẹ́wárí wàlọ́hì tàlọ́hì kéèyàn sọ́ra o gbogbo ẹ̀ máa fẹ́ wí kọ́mọ̀ wí lórí irọ́ o nítorí pé ọba dẹ́dà gẹ́gbó sọ ọdún sàṣẹ́lẹ̀m pẹ̀lú ètò ìfẹsẹ̀múlẹ̀ ọ̀dà àkùkọ ńlá kan àkùkọ yìí orí rẹ̀ ń kan ibi ìtẹ́ ọlọ́run ògbé rẹ̀ ń kan ibi ìtẹ́ ọlọ́run ẹsẹ̀ rẹ̀ sì wà sán nílẹ̀ keje ẹ̀wù bí àkùkọ ṣe tó kí ni máa ṣe yìí máa gbójú ókè báyìí yá àpariwo tó bá ti rí tẹ́nìkan fọlọ́run ṣe ń tó sì ń sọ yìí ọ sọ ọmọ kí títóbi ọlọ́yìn a ah, èmi tí mo mọ tí mo ń rí bí mo wà yìí ni mo mọ̀ wípé ah, ọba yìí ń fi kẹ̀ẹ́bá yìí lónìí ọyọ blow ni kọmọṣẹ̀kù nǹkan mọ́ so gbólóyìn náà lọ dáa ká máa fi búra ṣùgbọ́n kájọ ká mọ̀ tá a máa búra lé lórí bákan náà gbogbo ìgbà tó bá jẹ́ wípé ọ̀rọ̀ òde bí ọ̀rọ̀ òle tó bá ó kọ́ lọ́wọ́ bó wílẹ̀ wà lẹ́tọ̀ọ́ láì in ló sì sọ àwọn èèyàn kan dẹni tọ́jọ́ wípé irọ́ súnmẹ́nu wọn nìsín. ọ̀rọ̀ kan wà láìta láì mẹ́wàá. ẹ náà ni wọ́n mọ̀ sọ inṣàlá wọ́n sì máa lẹ́yìn bá tèèyàn jẹ. so nàìjíríà náà ti nírú ẹ̀rì inṣàlá wọ́n máa wí wọ́n sì ti ba gbogbo wọ́n ta tara wọn wọ́n ta ti aráàlú ọlọ́mọdéṣú òlú àlọ́ lódì láti máa gba omi lójú àwọn èèyàn o ọlọ́nà inṣàlá ah wàláìtàlá ah ọlọ́dà kò sí ajẹjẹ o. táwọn èèyàn sì gbà pé ọkàn balẹ̀ báyìí ah, kọ́ wá gbẹ̀yìn yọ. ó ti di gbọ́dọ̀ tí wọ́n fi fẹ́ máa gbá àwọn èèyàn kò sì rí bẹ́ẹ̀ o ẹni tí ń lò kọ́ wá nǹkan mi ń lò tí ọ̀bà tí ì fẹ́ túbá torí pé ń fi pọ̀ lu ènìyàn wàláhì tàláhì fún mami láìláìláìláìlá o wọ́n mọ ìmáàmù Málíkì wípé ìmọ̀ ń sá fún gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́nìkan sọ bẹ́ẹ̀ nǹkan kan wá fẹ́ lọ́dún kan ní john bàbá gbàmọ́dù lábúrọ́bí ni wọ́n sọ̀rọ̀ ìfún wa wọ́n wà ní tẹ́fsì lọ́dún náà wọ́n ní nígbà tó dúró yìí wọ́n ròyìn wọ́n sọ̀rọ̀ òun aṣọ níjọ́ náà lọ́hùn pé ẹni tí máa ní lù ọ́ sọ wọn ṣùgbọ́n olóyè kan ní Ìbàdàn hmm. lọ́dún náà lọ́hùn wọ́n wá sá aṣọ ìṣẹ́kùlé wọn ò rí mọ́ kò tí ì ju bí ọ̀sẹ̀ kan sí méjì nígbà lọ́rùn Haúsá kan ah! bí ẹ ti ború Haúsá kan

ọlọ́yìí ìtòbí lẹ́mí o ìsọ̀sìn o ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá tí wọ́n sọ ọlọ́run ti bá ní mú wọn sọ́dọ̀ o wọn è sí ọdún kékeré kọ́ ní ọ̀nà láyé o hmm. ìní sọyọ ọdún tí ó láyé ṣùgbọ́n ó lé ní etí o yes tí wọ́n ń sọ̀rọ̀ tó ti pẹ́ tó ti pẹ́ tí ẹgbẹ́ tá a bá ka gbogbo ẹ̀pọ̀ ní ìsìn ó náà ti lọ bí eighty years tàbí kó jù bẹ́ẹ̀ lọ gan wọ́n ní ń gbọ̀ ìyá láwọn èèyàn bá bẹ̀rẹ̀ yẹ̀yẹ́ Ah, àwọn tó ah. ń ṣe wí náà nù òṣìmọ̀pọ̀ <laughs> nǹkan ní. haúsá ojúṣà ti kú láàfin ọkọ mi nígbà tí èdè bíi ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin ni a bá rí aṣọ olóyè padà gbogbo bá wojú ara wọn gánà hmm. gbogbo làwọn ìgbà tó dúró tó dúró níjọ́ níjọ́ ẹ ń bá wí àwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ mọ́ ó ti ó ti parí nù ah, ẹ̀fọ̀rọ̀ lẹ̀ ọ̀rọ̀ ti parí torí pé màpọ̀ dodo ní bẹ ní. ọwọ́ adìjẹ́ fi ń gbáyàn lọ́jà báyìí ìnira fi ń gbáyàn. nígbà tí èèyàn bá sọ pé wàláì sàláì hundred naira tí mo rà náà mo fẹ́ tà fún yín kò bóyè mu ẹni tí ń tọrọ rajà kó n fẹ́ jèrè. tó o fowó tó owó ló fi gbé nígbà ah, o ọ̀rẹ́ dàrọ́ lọ́ọ̀rà lọ́hùn. Eh, ah, ṣé owó wà tó wá owó fèèní sí Hmm. wàláì tàláì kódà kọ yọ nǹkan kan fóun ọlọ́pàá tà náà ni òun ò jèrè kankan àwọn èèyàn sọ bẹ́ẹ̀ wàláì láì. wọ́n wá abadẹ́nu mọ́sálásí wàláì tàláì tí ìmùnú oríṣẹ́ bí láì owó láti ń wò tí wọ́n kọ sórí bọ́ọ̀dù kò sí nǹkan kan bá ń jẹ ọlọ́run ti àjẹjẹ́ o. o ti dẹran jẹ ẹlòmíì gbà wàláì mo fẹ́ mú mi wàláì mọ̀ fẹ́ sùn. kí ni kí ni abáde ni o bọ́ ní ìdí gbogbo eléyìí o fẹ́ sùn lọ sùn wàláì ọ̀rẹ́ mi. ṣé bí wọn lọ mọ̀ borí ń bọ̀ tá. tá ló bọ̀ jí ẹ̀ borí ń bọ̀. wàláì bí n pa mi. Ah, ah. ẹ kọ́ jẹun. jẹ wàláì jẹ ajé mi. wàláì mọ̀ fẹ́ wàláì mọ̀ fẹ́ travel. bàbá gbọ́dọ̀ èèmọ̀ ni o kéèyàn sọ rẹ̀ dáadáa o kéèyàn mọ̀ fi pọ̀ lu. náà ọlọ́mọba ni sàwọn àfáwà ní tó bù háyà tó yẹ pé ọ̀rọ̀ ó ti padà tó ń kàn án àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ náà ọ̀rọ̀ ti padà tó ń kàn insha Allah orí ẹ̀rọ tí a máa pè sí gẹ́gẹ́ bí a ti pè tẹ́lẹ̀ náà fún wa náà ni zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine òun náà ni ojú òpó èyí tí ó já sí. Si ilé agbóhùnsáfẹ́fẹ́ thirty two fm ninety four dot nine okay naam. salaamaleykum wa rahmatulahi. salaam wa rahmatulahi wa naam. orúkọ yín o bẹ̀rẹ̀ tí n pè ni bẹ̀rẹ̀ yín. àdùwásù láti ìbàdàn. naam. ẹ ìbéèrè tí mo fẹ́ gbé lọ́wọ́ àwọn sáàsù gẹ́gẹ́ bí nígbà pípa wa sọ̀rọ̀ nípa yíyọ ìṣàpá lórí àwọn ẹran tó bá jẹ́ pé fún àpèjúwe ní ìsìtàn sọ tí wọ́n ti sọ pé màálù tó bá ti wọ bíi táàtì èèyàn yọ fàpá ẹran tó ti lé lọ́dún kan ọmọ ẹran tó ti lé lọ́dún kan ọmọ màálù tó ti lé lọ́dún kan. tó a jẹ́ pé yẹn wọ́n á ní fáàmù káàkiri káàkiri gẹ́gẹ́ bí ọgbọ́n táwọn Yorùbá mi máa ń dá tó jẹ́ pé yẹn gbà tó ti lè gbọ́ pé táàtì ni o tó wá ti wá ti di pé màálù yẹn ti fẹ́ pé táàtì yóò sọ bẹ̀ẹ̀bẹ̀ yóò ti lọ́wọ́ kún fáàmù mi yóò tún ra màálù náà bẹ́ẹ̀ tó wá ti di fẹ́ pé táàtì fún ọ̀bà àtijọ́ sàkà yẹn yóò tún sọ́ọ̀pù ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ kéèyàn bá ní fáàmù káàkiri káàkiri bẹ́ẹ̀ tí gbogbo ibi téèyàn ní fáàmù sílẹ̀ yóò ka population ẹran yẹn ni àbí ààyè kọ̀ọ̀kan tí ẹran yẹn bá ti pé thirty thirty lè yóò mọ̀ yọ sàkà lórí ẹ̀. bàbá pẹ̀lú ògùn ọlọ́run ẹran mọ̀sáìlù yìí odidi ọjọ́ kan láì yẹjú àwọn èèyàn ìdí ni pé a padà ọwọ́ tó wó náà ṣe bí nine point two lápẹẹrẹ ni ó zakani ìdè lápẹẹrẹ ní òmìnira sẹ́nẹ̀ fọ́jú kò sí wàrà yóò sì lọ́dún kàlọ́dún èèyàn owó tí sì mẹ́rẹ́dọ̀ rẹ̀ jẹ́ twelve million bó ṣe rí pé ó ku oṣù kan tí hmm. wọ́n pọ̀ dún kan wọ́n kọ́ bọ̀ nú ẹ̀yìn lọ́ra sọ ra bàtà ọ̀rá ń jẹ. olówó mi o ọwọ́ adé owó gbogbo ẹ̀ nílà bọ̀ mbẹ pẹ̀lú ògùn ọlọ́run yìí láì tààlà. náà bó ṣe jẹ́ ni àti gbọ́ yẹn náà ojú òpó naam ẹ ti wọlé o. naam naam ojú òpó yẹn ṣe dáadáa hmm, ojú òpó yẹn ṣe dáadáa àá lè gbìyànjú láti pè padà zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí ah ok naam. Eh, nípa kíkí pátí àlẹ́yìn imam ẹjọ́ akọ̀wé já lálẹ́ kíkí pátí àlẹ́yìn imam. kí lẹ pé. àwọn tẹ́ ní kíkí zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine. Naam. Naam. Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam. Ibo la ti ń pè o, kí ni ìbéèrè yín? Ìbéèrè ló fi ń pè. Àǹtí àyìnkẹ́ látòlú rẹ̀ lọ ìbéèrè yìí. èmi ò ní ìbéèrè kankan tó mọ̀ kan fẹ́ẹ́ sọ ṣe rí wàhálà ìtàláì tí à ń sọ yìí ó wo púpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ò tún mẹ̀ títí gan kọ́ ọmọ tún mẹ̀ yáyàn bí lè pé kí nǹkan máa nífẹ̀ẹ́ ọlọ́run sọ̀rọ̀ pé àtijọ́ fífi ọlọ́run sọ̀rọ̀ bóyá tí n bá forúkọ ọlọ́run yìí fẹ́ ni bí ó ṣe ṣe jẹ́ gbogbo fún ọlọ́run á gbà mí gbọ́ ṣe mọ́ ọmọ bó ṣe wú ètò ni so kọ́ lọ́run ṣàforíjì fún gbogbo wa kò tẹ́ni tí ò yá sí lẹ́nu èyàn lè máa sọ̀rọ̀ mí gan máa lágbàdo wà láìtàlá ìkíní yẹn ṣe sódẹ̀ lè má ṣe é ṣe ṣẹ́ṣẹ́ náà tán nìyẹn torí èyàn ti wà láìtàlá ìkíní yóò ṣe é ṣe tó tó afẹ́ni ẹ̀ tó lè fẹ́ fún ní nǹkan yẹn ní tòótọ́ ṣùgbọ́n eventually kò kò possible fún sẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ bẹ́yìn. Hmm, ó ti dìbéèrè náà. Ah, ṣe rí mọ́ṣí aláì <laughs> ọ̀rọ̀ àkídà ni o ṣe rí wàlọ́ ìtàlọ́ tí nǹkan bá dáyàn lójú ní ìgbàgbọ́ èèyàn sọba àdẹ́dà èyí ò èsè ìbúra tàkíkù ní kìsì tàlík jẹ́bó ìṣe ẹ̀sẹ̀ àfa wa Ibn Taymiyyah tí wọ́n búra lẹ́ẹ̀mẹ́ sísì pé àwọn tí wọ́n kógun bọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run àwọn ò fìdí rẹmi àwọn òtún ní kólì wàláì wọn ní kólì lógun mọ́ wàláì wọn ní kólì lógun mọ́ nígbà tí wọ́n sọ pé àyàkẹ́gbẹ́ gbogbo ẹ̀ Nàìjíríà dọ̀rùn kẹ́yìn ní àwọn òpin ní wàláì ànípín Mm. ọlọ́run sì tó gbẹ̀ wá láàrin pé mm. ẹni tí ń sọ̀rọ̀ yìí ń sọ pẹ̀lú ẹ̀mí kan mm. sọ́dọ̀ adẹ́dẹ̀ bóun ṣe rí sọ́lọ́n tó jẹ́ pé dáadáa ló ń tọ̀hún sọ́njọ́ náà lọ́hùn àwọn èèyàn yàtọ̀ sí búra o ṣùgbọ́n bóun láti differentiate láàrin wọn eléyìí ọwọ́ àbóò lẹni yẹn ṣe rí sọ́lọ́n rẹ̀ nítorí wípé èèmọ̀ kẹsẹ̀ kan obìnrin kan ọba obìnrin ẹgbẹ́ rẹ̀ ọba ọba jà ọwọ́ ayọ̀lẹ́yìn ọ̀rọ̀ ti pọ̀ àwọn fábílẹ̀ ní ẹ̀rẹ́ yìí ní ti dọ́dọ̀ ànàbí ní ń pé àwọn onígbà ní òǹkan kan wọ́n bẹ́ wọn tí wọ́n gbà ẹnìkan wà ń bẹ tó dé ìyẹn obìnrin yẹn ẹ̀ńtọ́yọ̀ ẹ̀lẹ́ yìí ah ọ wọ níra ah, ànàbí ànàbí bá ní à ah, kí lábẹ́ ìdájọ́ náà lọ́wọ́ ní à wà láìwò ní yóyé ẹni ọlọ́run lẹ́mìí wà lọ́rọ̀ lẹ́mìí torí pé bọ́lọ̀ ṣe dáhùn tó fi gbẹ̀mí kò lẹ́mìí aburú pẹ̀lú ẹni ọwọ́ gbọ́lọ̀ nìtán ohun àwọn èèyàn sì lọ ni Allahu akbar. ànábì wa kọ́ alẹ́ kọ́. sallallahu alayhi wa sallam. ó ní inna min ibadillah. níṣì hmm. ń bẹ́nu àwọn ẹrú sí ọlọ́run tẹ́ ń wuli bẹ́ẹ̀ sí jọ ń káàkiri ẹ̀jọ̀ ń pàdé níbi iṣẹ́ hmm. ẹ̀jọ̀ ń pàdé lọ́jà ẹ̀jọ̀ ń pàdé mọ́sálásí man law aqsama ala Allah la abarra àwọn ẹ̀dá kan tí nǹkan bá pinnu lẹ́mìí tí wọ́n bí ìfọlọ́ọ̀ búra lórí nǹkan o ọlọ́run ó sì ṣe nǹkan nítorí pé kò fẹ́ kí wọ́n lọ rè é sàn tán ràn búra torí pé wọ́n dà sọ́lọ̀ ẹlòmíì ọlọ́dàkùn sànú wa o wọ́n ṣe ajẹ́jẹ́ o wọ́n kàn wọ́n wọ́n sáré ọmọ wọn ní ẹ lọ fa obìnrin lásọ ní ẹjọ́ bá gbà lọ́wọ́ rẹ̀ hmm. ní wọ́n ti rí pé ọ̀lẹ́ni kò lè mú ọ ọdún márùn-ún hmm. ẹ̀yọ́ ọmọ yìí ọdún ẹ̀ lọ́rẹ̀ kọ́ kó wà lọ́wọ́ bàbá wàlọ́ọ̀hì kílẹ̀ ò tó súrò ní ẹ̀sùn kún. La ilaha illallah. wọ́n sì kú òṣùwọ̀n dìbò hmm. wọ́n sì lọ kó owó ọ̀sọ́jà. bẹ́ẹ̀ni títóbi Ọlọ́run Ọlọ́run kì í sọ barábòsì. yóò sì sunkún bá ní. Ọlọ́run yóò sì stamp ní. èyí tó yàwó ẹyún ẹ ṣe yàwó ẹyún ẹ ṣe ìbúra ordinary èyí hmm. tá à ń sọ ọ̀ni kí gbọ́dọ̀ ọmọ nítumọ̀ sí yàn. Hmm. wàlẹ́ òṣòfò. Ah, Ọlọ́run sọ à ń bẹ̀rù. kí la bá lọ kí la bá bọ̀. wàláì máa lọ. Ah, ah kò lè dún ọmú tẹ́lẹ̀ àbúrò àjẹjọ ọmọ kékeré ni. Eh. so tọ́ ọba yìí gbé kí ni wà láì máa kú fún ẹ wọ́n lọ́mọ ń lọ yìí òwúrò <laughs> oh, là ń sọ ṣùgbọ́n. kéèyàn kà sí bí àwà ìwẹ̀rẹ̀ ń dẹ. bẹ́ẹ̀ni. ah n tó sì nítumọ̀ ni. kódà nínú àti àjọ ń ṣe agbọ̀nìkan láwùyé ó ṣe bẹ́ẹ̀ kì í pọ̀sẹ́ méjì ó sì bọ́ lórí nǹkan kan bóyá ló sì tó tẹ̀sí mélòó nǹkan ìṣẹ̀lẹ̀ rẹ̀. bàdẹ́dà sànú àfikẹ́yìn ọ̀sọ́rọ̀ ìyẹn o àfikẹ́yìn ọ̀sọ́rọ̀ ìyẹn o àfikẹ́yìn ọ̀sọ́rọ̀ rẹ̀ o wà lé ọlọ́lọ́rẹ̀. ọlọ́run tó kẹwọn ọlọ́lọ́rẹ̀ o wà lé ọlọ́lọ́rẹ̀. ọlọ́run tí jáwà náà ọ̀rẹ́ rẹ o àmì o jáwà náà àwọn ọ̀rẹ́ rẹ o mọ̀jẹ̀ àjọta rẹ o mọ̀jẹ̀ àjọta fáwọn ọ̀rẹ́ rẹ. bẹ́ẹ̀ àmì. àwọn ànábì ọlọ́run àwọn sàhábà àwọn ẹni ọlọ́run bí yẹn bá ti mú wọn lọ́ta ọmọ ọlọ́run lọ́ta. odò bá lò ó dákùjọ́. يا رب نعم ربنا كريم نعم níbọ̀lẹ̀ tí ń kí lórúkọ níbọ̀lẹ̀ tí نعم pè ó náà ojú òpó yẹn ṣe bá kan bóyá kẹ́ yín rédíò yín lẹ̀ orúkọ mi rédíò àwọn pílà tó gùn pa náà kí ni bèèrè yín ọlọ́run jẹ́ kára àwọn ṣètò apẹ́ àmín àmín àmín ìbéèrè mi ni pé Um, ẹni tó wọ mọ́ṣáláṣí tí ìmọ̀mù dẹ̀ ti wà ní rúkú tó wáyé pé aláwọ̀pọ̀ aláwọ̀kọ́ yẹn náà ni ó wá gbé lọ sí orí rúkú yẹn aláwọ̀pọ̀ ayọ̀kan yẹn náà ló gbé lọ sí rúkú so mo á bi ẹnìkan léèrè lẹ́gbẹ̀ẹ́ mi ẹni yẹn wá ní pé ó gbé tí aláwọ̀pọ̀ ayọ̀kan náà ó gbé ìrìn tó fi wọlé yẹn pé tó bá yẹ pé ìpáyà pé òun lè bàbá ìmáàmù ní òfin lè wọlé bẹ̀ máa fẹ́ káwọn ṣèkè ó ṣàlàyé fún wa dáadáa. ọ̀dàfọ́láfẹ́ lórí sọ ẹ̀rí wọn ọ pé ó gbé e tọ́ no pẹ̀lú mọ́jẹ̀mú kọjá pé aláàpárá yẹn ó ṣe lórí ìgbò tó dúró déédéé. lọ rùkú bá wọn. so ó gbé bá wọn. ọlọ rùkú bá wọn mọ rùkú ni ọtẹ lọ bá wọn bẹ. ọwọ ọwọ ọwọ tẹkẹ ọwọ maha. sọ ní ìṣá a ti jọ sọ̀rọ̀ ti jọ yé ogbó wa ẹni ó béèrè ti yé ẹni tí wọn wà láì tọ́bẹ̀ wọ bó ṣe wọ kò ní òun wá kí n lọ kí n bọ̀ kí n fi adi wípé ayọ́ màá sá fún yàn ọmọ lọ ládùúgbò wọn wá kọ́ wá ya rabbi sa'id tọ́ uh, uh, zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine. okay naam. àkàwọn ṣáàjò ọlọ́run yìí kan dàbí mọ́. àmín àmín àmín. lọ́wọ́ bá lẹ́kọ̀ọ́ bá rí kàrọ̀ ẹ kí máa bá wa àmọ́ um, ṣiṣẹ́ pé iṣẹ́ olóore tí ẹ sọ ní ìsìn pẹ̀lú máa yọ ṣàkà lórí ẹran tó jẹ́ pé òrìn yóò tà sí kòtò ẹ gbé nǹkan yóò bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ láàrin ìtàkùnsí pẹ̀lú ẹ̀ wọ́n lọ́wọ́ bá rí kọ́lá ẹjọ́ tàbí ẹ̀dá wọlé máa ṣe ẹgbẹ́ máa sọ fún alẹ́ kọ̀ọ̀kan. Hmm, hmm, tó fi jẹ́ pé kì í ṣe pé ṣàyẹ̀tọ́ wọn tún wá báyìí pé tá a ti pè é bàbá òṣèṣe kó tó di láti mọ́ pẹ̀lú ọ̀bẹ̀. àdúrà tábìlì kọ́ sọ̀hábíyù jẹ̀lílì náà ni ìyá mu'ad mu'ad nìbùnú jọ́wọ́ náà ni nuhibbuk la tada anna taqul ba'da duburi kulli allahumma a'inni على ذكرك وشكرك وحسن عبادتك الله. لا إله إلا هو دعاء اللهم أعني جامع جامع شامل اللهم أعني على ذكرك يا رب الله جل ما نتي لدادا يا رب وشكرك وشكرك جل ما دوبا فوق بدادا الله أكبر وحسن عبادتك أنت أبتك بني ìjọsìn rẹ àtọ̀nà tó ní wọ́n gbà fi sìn ọ́ jẹ́ ìṣe dáadáa bó ṣe ń fẹ́. mọ̀jẹ̀ irun mọ̀ mọ̀jẹ̀ ìṣe yọ̀bọ̀yọ̀bọ̀ mọ̀jẹ̀ ìṣe fi irun mọ̀ dákun sànù ọ̀bàdàdà ọ̀dọ̀ yóò sì gbà ẹwà àwọn àdúrà. Allahumma a'inni ala hmm. dhikrika wa shukrika wa husni ibadatik. La ilaha illallah. ọlọ́run jẹ́ ara àwọn àfáà pẹ́ hmm. ọlọ́run jẹ́ arí pẹ́ lórí dáadáa torí pé àwọn nǹkan ìmọ́lẹ̀ ní jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ìmọ́lẹ̀ ní jẹ́ nú ayé ayé yóò ní dókun ayé yóò ní dókun gbogbo ntẹ́ náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó stamp ẹ̀ la hawla wala quwwata illa billah na'am. na'am bákan náà lórí ọ̀rọ̀ ìgbọ̀wọ́ so a tún láǹfààní àti tún láàrin àsìkò díẹ̀ ká tún wa pé ẹ̀rọ tí a máa pè fẹ́ni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò náà kún àwọn tí wọ́n ti ṣe kíni o tí wọ́n ti dá sí ilẹ̀ ṣùgbọ́n ibi tá à ń lọ àti ìdẹ́bẹ̀ lórí ètò náà kó lè bàa pé gàn kó lè bàa tó ṣe òdìrí kọ́tà mi àbí kọ́lọ́nkọ́lá kún kó ṣe wá jẹ́jẹ́ nọ́mbà tá a máa pè ò ní zero eight zero five three five six one one three one lẹ́ẹ̀kan sí zero eight zero five three five six one one three one account details uh, bank fcmb so account number nine zero eight six two six one zero one eight lẹ́ẹ̀kan sí nine zero eight six two six one zero one eight àwòkọ uh, tí ó gbé wá ys multipurpose network òun náà ni yóò gbé wá abẹ́lọ́n subhanahu wa ta'ala kọ́mọ́sá ìlú gbogbo ẹnì kọ̀ọ̀kan wa fún ìyọ̀nù rẹ̀ kọ̀wọ́lá láìláì lọ́la mọ́jẹ́ àwọn àánú ẹni tí ó máa dá sí nǹkan tí ó máa bí ọlọ́run subhanahu wa ta'ala nù la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tí a pàdé àwọn àfáà wa lórí yín ètò wa as wa abẹ́lọ́n kọ́mọ́ ذلكم خير لكم إن كنتم كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا, وابتغوا من فضل الله واذكروا